بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته قال المؤلف رحمه الله وعنه قال جاء ناس إلى النبي صلى الله عليه وسلم أن يبعث معنا رجالا يعلمنا القرآن والسنة فبعث إليه سبعين رجلا من الأنصار يقال لهم القراء فيهم خالي حرام يقرؤون القرآن ويتدارسونه بالليل يتعلمون وكانوا بالنهار يجيئون بالماء فيضعونه في المسجد ويحتقبون فيبيعونه ويشترون به الطعام لأهل الصفة والفقراء فبعث النبي صلى الله عليه وسلم فعرضوا لهم فقتلوهم قبل أن يبلغوا المكان فقالوا اللهم بلغ عنا نبينا عنا قد لقيناك فرضينا عنك ورضي ورضيت عنا وأتى رجل حرام قال أنس من خلفه فطعنه برمح حتى أنفذ فقال حرام فزت ورب الكعبة فقال رسول الله صلى الله عليه وسلم إن إخوانكم قد قتلوا وإنهم قالوا اللهم بلغ عنا نبينا عنا قد فرضينا عنك ورضيت عنا متفق عليه وهذا لفظ مسلم لن بأتي الله سبحانه وتعالى أترى الصلاة حمد شنى محمد صلى الله عليه وآله وسلم من أبا كتاب الجهاد من سراء طاوى أبو زكريا يحيى بن شرف النووي عليه رحمة الله نجو كتو قدع hadith asawa ana eléyìí tí a kà tí a nabi sallallahu alayhi wa alihi wa sallam tí a nabi àtàwọn sàhábà tí wọ́n lọ sí ààyè Badr tí ogun Badr kò tó wáyé nabi sallallahu alayhi wa sallam tánàbí ń ṣe àwọn sàhábà lójú kòkòrò láti lè jagun sí ojú ọ̀nà ọlọ́run àdísì yẹn lè yíká apà níjókòó tó ṣáájú sáwàlálá tí ànábì ti sọ fún wọn wípé qumu ila jannatin 'arduha as-samawati wal ard tí ànábì ti sọ pé ẹ dìde ẹ lọ pàdé àlìjọ́nà eléyìí sí ibu rẹ̀ tó ṣe déédéé gbogbo sánmà àti gbogbo ilẹ̀ tí ọ̀kan ní àwọn sàhábà Umair bùnú fùmáàmìlì àǹsọ̀rí tó fi ń bí ànẹ́bì léèrè pé ya Rasulullah jannatu al-ardu as-samawati wal-ard qala tí a bá lè dìde tá a lọ gbógun ti àwọn ọ̀ṣẹ̀bọ wọ̀nyí a ti lọ pàdé àlùjànnà ànábì níbẹ̀ ni kọ́ọ̀lá dàkí dàkí kọ́ọ̀lá mádà kí ni mo pè é dàkí dàkí. ìtumọ̀ tó súnmọ́ oníkẹ́yìn ọ̀sọ̀ pé a ò dára ó ti dáadáa kalma bakhin bakhin kalmatun arabiyatun fasaha lárúbáwá tó lálàáfíà òní ìgbà míì ó sì lè wá ní sùkún ó jẹ bak bak ó lè wá bẹ́ẹ̀ àwọn lárúbáwá máa ń lo gbólóhùn yìí lè tàájú wàlẹ̀ ìjáàf tí nǹkan bá jọyàn lójú táyáyá tó sì jẹ́ nǹkan tó dùn máa yẹn nú wọn sọ pé bákin bákin àbí kan sọ pé bák bák nígbà tí yẹn sọ wípé má àtànà má àgọ́nà kí ni fi dáa tó níta ẹ̀ sọ fún mi ìtumọ̀ rẹ̀ nìyẹn kẹ́lìmọ̀ yìí ká tó kúrò lérí ẹ̀ bọ́ sí hadith ilé tàbí kalẹ̀ yìí ṣe rí nínú èdè kẹlmà mi ń bẹ tí wọ́n bá lò fasihatan ní àgbékalẹ̀ bẹ́ àwọn elédè tí ń lo nǹkan ó máa ń nítumọ̀ ìgbà mi ti tí wọ́n bá lò ní àníyà ẹ́ sábà lò ní àníyà ìtumọ̀ rẹ̀ tún lè yàtọ̀. lápòjú ẹ̀sán bá ní bákí bákí pẹ́fẹ́ àníyà ni wọ́n fi máa ń dẹ́rù báyìí ni bẹ́ẹ̀ ọmọ kékeré èèyàn fẹ́ dẹ́rù bá bákí bákí هذا لا يفيد ماذا التعجب إنما يفيد ماذا التخويف ṣùgbọ́n ní èsì lágbáwá tó tó jẹ́ ìjìnlẹ̀ àwọn èdè àtàwọ̀ èdè àbí èdè àdúgbò àbí ẹ̀nà òní tí wọ́n bá lò bẹ́ẹ̀ eléyìí náà bẹ́ẹ̀ ní èdè Yorùbá wa kẹ́límọ̀ mi bẹ téèyàn bá lò nípìnlẹ̀ bílágbọ́n bí yorùbá tí wọ́n ń lò onítùmọ̀ tá a bá tún lò ó ní lílo ti àṣà onítùmọ̀ lápòjúwe tí o bá sọ pé ìgbà tí mo débi tẹ wí tẹ wí náà níṣẹ́ làwọn èèyàn yapa nínú ìpìlẹ̀ yorùbá o ní pé àwọn èèyàn wọn ò ṣọ̀kan wọ́n pín sí yẹlẹyẹlẹ wọ́n yapa abẹ́fọ́ wọ́n tó wáyé pé nínú ti àṣà wọ́n bá ní pàdé mo débẹ̀ àwọn èèyàn ya parí kí ni ìtumọ̀ yìí wọ́n pọ̀ àmìyà ni ìyapa púpọ̀ bẹ́ẹ̀ náà ló ti wà ní gbogbo èdè tí lábá sọ pé bákí bákí nínú lọ́gà àrọ̀bíyá اللغة العربية الفصحى للتعجب أو للإعجاب ما أحسن ما أعظم ماذا في عميان لماذا التقويم àdìsí èyí tá a kà níjókòó tó ṣáájú àdìsí àfọ Anas bin Malik radiyallahu ta'ala anhu kọ́lọ́nkú bá ayé ń sùn àwọn kan iná ni wọ́n gba àdìsí eléyìí tó tẹ̀lé eléyìí kalẹ̀ ní àfọ Abu Zakariya Yahya bin Sharaf النووي عليه رحمة الله وعنه عنه يبي بمعنى وعن عنه بن مالك رضي الله عنه قال جاء ناس إلى النبي صلى الله عليه وسلم أن نبعث معنا رجالا يعلمون القرآن والسنة أو يلقى النبي صلى الله عليه وآله وسلم جاء ناس إلى النبي أو إنك ولقى النبي صلى الله عليه وآله وسلم ولبوجه الله àníbàá máàna rìjálẹ̀ wọ́n ní kí òjíṣẹ́ lá Muhammad sallallahu alaihi wasallam ó fún àwọn láwọn èèyàn kan nínú àwọn sahab wípé àwọn níbi àwọn èèyàn kan àwọn ní bùkátà táwọn èèyàn kan yu'allimuna al-Qur'an wa sunnah ní táwọn èèyàn yìí ó máa ṣe lọ́dọ̀ wa ni wípé kálí máa kọ́ wa ní al-Qur'an. àti súnà lẹ́sìn ni wípé ní táwọn èèyàn yìí ń fún agbọ́yé wípé kùránì nìkan àlègbọ́yé kátara rẹ̀ ságbòyé ẹ̀sìn wa àyàfi kíkí ni ó tẹ̀lé o súnà nítorí pé súnà ló ń fọ́ ọba sí wẹ́wẹ́ ó sì lọ́nà tí ó gbà yé wa àtúnná tó fásitì Qur'an àwọn èèyàn wọ̀nyí in tí wọ́n lọ sọ̀rọ̀ lọ́dọ̀ àmẹ́sẹ̀lá àrẹ̀sẹ́lá òun náà ni pé anib'ath ma'ana rijalan yu'allimuna al-Qur'an wa sunnah fún wa láwọn èèyàn kan tí wọ́n wà máa kọ́ wa ní ọ̀rọ̀ ọlọ́run tó ṣe Qur'an tí wọ́n sì máa kọ́ wa ní àgbọ́yé rẹ̀ níbàámu sí ìṣe Ànábì sallallahu alaihi wasallam lẹ́bùrú fáwọn sàhábà ìgbà tí wọ́n ń ké lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam bí wọ́n ti ń kọ́ alukur'an ni wọ́n ń kọ́ kí ni o ni wọ́n kọ́ súnmọ́ pẹ̀lú ẹni tó kó bá ké láyé lásìkò táwa wà ń ké ni à ń ké àkọsúnmọ́ pẹ̀lú ẹ̀ ní òjé kíkéwù tòní kódà bí ṣe ò dànámá kí náà ń pè ní súnà o náà ní lílo kéwú o ní súnà lílo alukur'an lílo tó wà ní ẹ̀ o ní súnà sàwọn tí wọ́n lọ bá nẹ́sọ̀lá àṣọlá nìyí wọn ò kà sọ pé a ní ìdí ẹni wa ń ké wọ́n ní afẹ́ ẹni tí ó wa ní alukur'an àti bóòlà àti èèlò alukur'an nínú gbèsè ayé wa kókó kan nìyẹn àfẹ́ká mú lọ́wọ́ gbogbo wọn tó dà níyàn kó fẹ́ lọ kéwù o gbúdọ̀ lọ kéwù pẹ̀lú àníyàn pé ó yẹ kí kéwù yìí kó rí fọ́ọ̀mù ìgbésí ayé àkàrẹ̀ àkáàní sọ̀hábàtú yàtàlẹ̀mú kánú yàtàlẹ̀mú báyìí làwọn sàádójú máa ń kẹ́kọ̀ọ́ ìyẹn ló fà á tí ẹ̀kọ́ wọn fi ṣàǹfààní fún ayé lónìí ń táwọn wọ̀nyí gbé lọ síwájú Ànábì sallallahu alaihi wasallam wọn ò béèrè ẹjọ́ kan máa kọ́ wọn kéwú lásán gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ kéwú míì lélùú ti jẹ́ kéwú lásán lásán tí ó yàtọ̀ sí kèfèrí míì náà tó náà kóde lárúbáwá dáadáa ẹlòmíì sí mùsùlùmí tó gbọ́ lọ́wọ́ ní ṣùgbọ́n tó fi yàtọ̀ sáàrin tiwa ni pé akéwú yẹn súnà àkọ́mà ẹlẹ́mìíràn ni ológa lòun ní ìtàbà súnmọ́ kí ó lákan níbi náà wà tẹ́lifù oníkẹ́ẹ̀bí òun ẹ̀mọ́ bèèrè lọ́wọ́ ń pèsè àlìfọwọ́ òsì mú mi àlìfọwọ́ òsì jẹun ẹ̀mọ́ bí i yẹn ẹ̀mọ́ bèèrè pé ní tí kìíní kan jálù wàlá náà pẹ̀rọ bàlágà èyí tó ń sọ yẹn náà kèfè rí náà nì ẹ̀ mùsùlùmí àmọ́ àwọn tó rà bàlágà ń bèèrè tó kọ́ kèfè tíra anáwó ní ìbẹ̀rù bẹ́ẹ̀ tó kọ́ fi ṣe mùsùlùmí ìyí tí ń jẹ́ kí ó náà ní ká kọ́ Al-Qur'an ká sì fi súnà ká sì tẹ̀lé kí ó dá kọ́ ìbéèrè yìí ni àwọn nǹkan yìí ni àwọn wọ̀nyí gbé síwájú Ànábì sallallahu alaihi wasallam tó ká nàbí ò fún àwọn láwọn tí ó mọ̀ kọ́ wọn lálùkọ́ àn tí wọ́n sì kọ́ àwọn dáwọn ó ṣe máa lo ọ̀rọ̀ Ọlọ́run tó ń bẹnu alukur'an níbàámu sí ìṣe àwọ̀rọ̀ ìhùwàsí anabi sallallahu alayhi wa فبعث إليهم سبعين رجلا من الأنصار يقال لهم القراء النبي صلى الله عليه وآله وسلم النبي وافوني àwọn èèyàn àádọ́rin seventy ànábì fún wọn ní àwọn èèyàn mélòó àwọn èèyàn àádọ́rin àwọn èèyàn sẹ́wọ̀n nínú àwọn ará Madina yuqalu lahum al-qurra àwọn wọ̀nyí àwọn tí wọ́n nímọ̀ tí wọ́n jẹ́ àpá nínú àwọn sàhábà tí wọ́n mọ al tí wọ́n mọ̀ ké tí wọ́n mọ ìtumọ̀ rẹ̀ tí wọ́n mọ súnà tí wọ́n mọ àlàyé ẹ̀ odidi àwọn sẹ́wọ̀n làmẹ́jọ fún kí wuce lafiya fihim khali haram àtọ́ anas bin malik tí wọ́n gba hadithi wa wọ́n ní nínú àwọn tánàbí sallallahu alaihi wasallam tánàbí mú níjọ́ náà nínú orúkọ rẹ̀ jẹ́ haram haram lórúkọ rẹ̀ khali ó yàtọ̀ sí àmú haramu yìí ó ní haram bónú milhan haram bónú mada milhan haram bónú milhan ọ̀nà wo ní haramu yìí ló bàjẹ́ ọ́nkù àfáwà anas bónú malik sábà hadith wa nítorí pé àfáwà anas bónú malik ìyá rẹ̀ ní ummu sulaym ìyá tó bí Anas bin Malik kí lórúkọ ìyá rẹ̀ Ummu Sulaym Ummu Sulaym yìí kí lórúkọ bàbá Ummu Sulaym Milhan Ummu Sulaym bintu Milhan haramu yìí náà wáyé haramu bun mọ́ Milhan tó xaalu Anas ó haramu yìí. maternal uncle abẹ́kọ̀ ẹ̀gbọ́n àbábúrò ya ana ìdí ìyẹn tó jẹ́ pé afọ́ ana kan gba àdìsí wa náà fi ní tí ń kọ́ ní àárọ̀ ẹnìkan bẹ nínú àwọn èèyàn seventy sí àwọn èèyàn seventy tánàbí sọlá àlọ́sálá tánàbí ní kí wọ́n lọ́mọ kọ́ àwọn èèyàn wọ̀nyí ní alukur'an tí wọ́n pè wọ́n ní alukur'an ẹnìkan bẹ nínú wọn tó jẹ́ ọ́nkù mi fún anásìyàn bá àdéhì wa wọ́n ní ọ́nkù àwọn orúkọ rẹ̀ ní kíni o haramun milha yàkùrọ̀hún al-Qur'an àwọn wọ̀nyí àwọn ọmọ Qur'an nípa pọ̀ iṣẹ́ ẹ̀sìn wọn nínú àwọn ará mọ̀dúnà ni wọ́n máa ń ka al-Qur'an lọ́pọ̀lọpọ̀ wọ̀yàtàdàrọ̀ tó náà ń bèèrè lẹ́yìn àlàmú tó bá tún di òru wọn á jí wọn máa ń ka Qur'an wọn máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ nípa ìtumọ̀ Qur'an àtàgbọ́yà Qur'an láàrin ara wọn àwọn tí ànábì náà lọ. wàkánù bin nahari yẹtù ìhùnà bìnnà tó bá dẹ̀ ti di ọ̀sán wọ́n máa ń pọn omi máa orí àwọn tó fẹ́ ṣàlùwàlá orí àwọn kọ́sà mọ òun pọ̀ mi sí mọ́tàláwọ́sí lóòrùn kí wọ́n máa ń ṣe yàkàrà òun àti àì ìṣe ládàá tó bá tún di ọ̀sán wọn á pọn omi wọn pọn omi sí mọ́tàláwọ́sí fáwọn ẹ̀ka lè ṣàlùwàlá. lọ máa ṣẹ́ ibi ìṣẹ́pẹ́ àwọn ibi fi ń dáná ìṣèṣàtọ̀bà nínú ìṣàtọ̀bà wọ́n lọ fẹ́ igi ìkẹ́pẹ́ wọ́n lọ fẹ́gi fàyàdé ńwùnà wọ́n ò rù lọ sọ́jà wọ́n lọ ta igi ẹ máa wọ́n wọ́n bá wá ta igi yẹn owó tí wọ́n bá rí bẹ́ẹ̀ wàyàṣẹ̀rú nàbí ìtọ̀ àmà lè áhùn lè pàtì wálé lè fòpà owó tó bá rí níbi ẹ̀ wọn ò ní fi ra wọn ò ní fi jẹun gan wọn lọ fi oúnjẹ wọ́n wà á gbé lọ sí mọ́sálásí àmẹ́sọ̀lá àṣọlá àwọn alùsùfà ó làwọn aláìní tí wọ́n wá láti ìlú wọn wá sí mọ̀dínà tí wọ́n wá ń kéwú lọ́dọ̀ àmẹ́sọ̀lá àṣọlá tí wọn ò lẹ́bí tí wọn ò lára tí wọn ò nílé pé pé ní mọ́sálásí ni wọ́n sùn kí wọ́n mọ̀ bá àtún mọ̀ dààmú pé afẹ́ lọ mọ̀ ṣiṣẹ́ afẹ́ lọ mọ̀ wá ń tá àwọn ẹni yóò sọ pé ẹ̀yin ẹ jókòó àwọ̀ ọ̀lọ́ mọ̀ ṣẹ́jú á lọ ta igi owó tá a bá rí bẹ̀ á sì máa ro oúnjẹ fẹ́yìn tó ẹjọ́ kò súnmọ́ ká sí fẹ́ǹtì ológa náà ẹ máa mú ẹ̀kọ́ bẹ́ẹ̀ ẹ̀yin ẹ̀ lẹ́bí ẹ̀ lára ẹ̀ lódì ẹ̀ nílé ní mọ̀dínà kò sí tó gbé yín wá sínú mọ̀dínà ibi wípé ẹ fẹ́ wà ní lẹ́gbẹ̀ẹ́ ànábì tẹ̀lé máa kẹ́kọ̀ọ́ ẹ̀yẹn dúró bá wọn ẹ má ti ṣe dààmú pé ẹ fẹ́ wá ń tẹ́ jẹ ẹ fẹ́ ṣiṣẹ́ kankan rárá ẹ̀dùn síbẹ̀ ẹ jẹ́ káwọn ọlọ́ máa ṣẹ́bi á wà lọ ta igi yẹn owó tá a bá rí bẹ̀ á fi ra oúnjẹ àmọ́ kò fẹ́ ẹ ká fèsì ìpínlẹ̀ nínú àwọn tí wọ́n já lùsùfà lọ́dún náà táwọn ò nílé pé gbóni mọ́tàlásì ni wọ́n ń sùn òun àbúrò ẹ̀ ló wà ìbálẹ̀ ọjọ́ wípé Abu Hurairah radiyallahu ta'ala anhu ìbálẹ̀ pípa àwọn náà ń lọ ọjà wọ́n ń wá tí wọ́n jẹ́ kiri ni ọ̀pọ̀lọpọ̀ àdíìsì sáà ń gbọ́ lé mi kọ̀bá mọ́ dèjì bọ̀ wá. ṣé ẹ̀mọ̀ kó sáfọ̀ Abu Hurairah tí wọ́n bá wá gba láàdá mẹ́wàá lẹ́nu àwọn tí wọ́n ń ṣètò bí wọ́n ṣe ń jẹun náà táwọn náà gbalada àbọ̀ òun gbalada ẹ kàṣàdé rẹ lómi lọ́rọ̀ pípọ̀ apá kílé kí ló wà pẹ̀lú ògbọ́lọ́ every month èló lọ máa ń ná àtọ́ra tíà àtọ́sùgbà èló ni iye báyìí ni lóṣooṣù làwọn pọ̀ gbajúmọ̀ tó wù. ẹni tó ṣe báyẹn ọmọ ju ju torí pé tìmọ̀ pé gbogbo kéwù òun ò ráyè bísíǹnẹ̀sì lòun ṣe ń tò ṣùgbọ́n gbogbo kéwù rẹ tó o ti ṣe tó o ti ń lo kéwù yẹn láyé òun náà mọ̀ ó mà ṣe fáwọn olówó tẹ́sí òye ó mà ṣe fáwọn ọlọ́lá wa tí wọn ò lágbọ̀ọ́yé ọwọ́ àti dáadáa fáwọn èèyàn oròpó ṣe fífọ̀ fún wọn ara rẹ̀ ló jókòó lèmi fi máa ń sọ ọjọ́ ẹ má bẹ olówó kankan ẹ má bẹ ṣe kó ṣe tọ́lọ́ ẹ̀yìn ẹ ṣe wà jẹ́nẹ́rálì torí pé tẹ́sì bá yé mi yọ mọ̀ wípé kò ní ìdíkẹ́ ẹ̀jẹ̀ ẹ̀dẹ́ mọ̀nà àmìlà sọ̀rọ̀ lẹ́hàn àkọọ́lìnà ìwò láǹfààní àdíjókòó sílé ike ọpọlọ ọ̀rọ̀ ṣáàbù láti hapọ̀ àn láti fọ́sọ̀ Bukhari láti fọ́sọ̀ Muslim ọpọlọ ọ̀rọ̀ gbégbé torí pé bísínẹ́sì lọpọlọ rẹ ọwọ́ àti ọ̀dà kí lèmi náà lè fi ọdẹ ẹ̀yìn ẹ máa ṣe èyí ọmọ bọ́bùkátà lè ẹni àlìkáyìí sí àwọn tó gbọ́nì kọ́ wá ṣe bẹ́ẹ̀ fẹ́ èèyàn mẹ́wàá kí èèyàn bíi mẹ́wàá yẹn káwọn náà wá láàmì lápá kan di olùmọ̀ láyé kí mọ̀ wá máa ṣàǹfààní fún gbogbo ayé ẹni tó kún wọn lọ́wọ́ òun nínú ṣọ́ọ̀bù rẹ̀ tó bá jókòó sí yọ̀bù kan nínú ládàá kí ló dé táwọn èèyàn wò gbàgbọ́ yọ ọlọ́run ọba ti kú gbogbo ẹ̀ àfi àsìkò yìí àfi bí Allah subhanahu wa ta'ala ọba aláforíjì ọba aláàánú kó bá wa ṣàforíjì kó bá wa ṣe ìfẹ́ rẹ̀ fún zaimul musulmi mashhud kásìmáwò ọ̀làwálé abiola allahumma sallallahu wa sallam wa afu anhu mashhud abiola kò sí láyé má kọlọ́nkọ́ bá ó dá ilé kéwú pẹ̀lú في شارع فضيلة الشيخ العلامة آدم عبد الله الألوي رحمه الله رحمه الله ولي من صافا في شيخ آدم بو دالي تولي عبد الله في بنك القرآن كل كاكو لدجيش kò mọ fíkíù ní mímọ̀ pé káfọwọ́ báyà àmọ́ lèmi èyí sí ilé kíù yẹn bí nínú àwọn àfà nínú àwọn ìmọ̀ràn nínú àwọn mọ̀kàtìróòlù tí wọ́n ń tan ìmọ́lẹ̀ táyé lèmi mọ̀ṣúdà dọ́là bí ìdùnnú ìlà ìtàhálà pẹ̀lú yọ̀ǹda ọlọ́run yóò máa rí dáadáa lórí ẹnì kọ̀ọ̀kan tó ti gbókò tó fi láyé mọ́ nínú àwọn tí yóò máa rí dáadáa lórí iṣẹ́ tí wọ́n bá ṣe lèmi tí mo ń sọ̀rọ̀ ẹ̀jẹ̀ kan a lọ sílé iṣẹ́ àsan owó kankan àsanwó ẹ̀gbáàmù àrà lọ́kà àrà dẹ́sì Jibril kóòrò tó bá dé fún òṣìṣẹ́ mọ́ fa pọkẹtì mọ́ nílòdòdò wọ́n yarí ní pé wọ́n ẹ̀mọ́ bá dé bẹ̀rù tọ́ọ̀dù òkùnrin tó ní torí pé ṣe ń gbowó lójú òun náà wà gbà fọ́ọ̀mù òun náà wà gbà fọ́ọ̀mù ní òjò wọn fi owó kù ẹ wá wo kó ṣe kódà tó bá ṣe wípé kóun tọ́ ọmọ òun nìkan káwọn ọmọ ò jẹ́ èèyàn láàdá tí ń rí ìta ọmọ mẹ́rin ló bí ẹwà àwọn olú ọmọ tó bí níbi ẹsẹ̀ gbogbo àwọn táwọn náà bá tún kọ́ yóò tún máa kọ́míṣọ̀ lórí àwọn ẹ̀yẹ náà ìdí ìyá gbogbo tọ́lọ̀ ń bá fún ọ lówó ó pé nígbà tó o sì fọ́nú àwọn ọmọ rò kó bẹ́ẹ̀ òun ṣe fẹ́ fọ́n lọ bá náwó sójú ọ̀nà ọlọ́run ẹ ẹni nìkan ìbẹ́mi ni mo ṣe ta ló ṣe fẹ́ fún orí ara rẹ nìyí wọ́lọ́ ara rẹ̀ Abdullahi subhanahu wa ta'ala ọlọ́run kó mọ́sẹ̀ fún wa kó ṣe gbà láyà rí tuntun fún wa kó ṣe wá lẹ́nu tí ó ní kápá láti lè náwó sójú ọ̀nà ọlọ́run kó ṣe wá lẹ́nu tí ó ní kápá láti ná ìmọ̀ sójú ọ̀nà ọlọ́run kó ṣe wá ní ẹni tí ó mọ nítàn mọ ẹ̀sán ọ̀dọ̀ ọlọ́run gbogbo nǹkan tó kù lọ. torí pé ti ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba khairun wa abqa wọ àfáàná pàràhàn owó kódà ọ̀fẹ́ràn owó débi pé tó ọba sálámà gan ọ̀fẹ́ ìlú tún béèrè owó sálámà ti mọ sáì ọdún tẹ́ náírà lórí gbogbo ẹ̀kọ́ lówó wọ̀mọ̀ ẹ̀ńdọ̀lọ́ ẹ̀kọ́ ìrùn wọ àbùkọ́ nítọ́lọ̀ ń palẹ́ sí orílẹ̀ fáwọn ẹni rẹ̀ nítorí agbára tó lòrò jùlọ ẹ wo àwọn arákùnrin tánàbìnrin rẹ̀ yìí láti lọ kó àwọn èèyàn yẹn ní ẹ̀kọ́ àbọ̀ anẹ́sìn man wọ́n kọ́kọ́ ń ròyìn irú àwọn èèyàn yẹn kì í ṣe pé wọ́n mọ kùránì ká nìkan kì í ṣe pé wọ́n mọ súnà nìkan ẹni ọlọ́run wọn a tún lọ fẹ́gi lóru wọ́n mọ ká kùránì bá tún dọ̀sán wọ́n mọ pọnmi sínú ẹgbẹ́láṣí wọ́n ó tún lọ fẹ́gi tó bá tún lọ fẹ́gi wọ́n ó tún lọ tà wọ́n lọ fọ̀rọ̀ oúnjẹ wọ́n tún kọ́ wá sí ẹgbẹ́láṣí fáwọn kan tó jẹ́ wípé ẹ̀yin ẹ̀ sáà máa kẹ́kọ̀ọ́ wọ́n ti bẹ́ẹ̀ bákan náà wà lè fi kọ́rọ́ à wọ́n tó tó fáwọn aláì ẹ wo bí wọ́n ti ń ná ìmọ̀ wọ́n tún ná owó wọn ìmọ̀ tí ń bẹ lára wọn làmẹ́bí tó fi sẹ́ǹdì wọn kálọ̀ káwọn ẹ̀lẹ́kọ̀ọ́ kan tó di pàdé tí sẹ́ǹdì wọn lọ bẹ̀ yẹn wọ́n kulẹ̀ tí ń ná owó wọn oògùn wọn láti tún lè fi kún àwọn tí wọ́n ń kẹ́kọ̀ọ́ tí wọn ò ní kápá lérí jíjẹ mú láti lè tún fi kún wọn lọ́wọ́ ládàá wọn wá di ọ̀nà mélòó ó dẹ̀rẹ̀ ẹ̀kọ́ bẹ́ẹ̀ náà fún ẹnìkan lóòótọ́ àfààyàn ò ń lo ìmọ̀ tún máa lo owó náà ó ń bẹ́ẹ̀ náà àwọn olùmọ̀ míì àwọn míì náà àwọn ọmọ ẹgbẹ́ wọn tán bá rí pé àwọn eléyìí wọ́n nífẹ̀ẹ́ ìmọ̀ ẹ̀sìn ṣùgbọ́n kò sagbára fún wọn wọ́n ò sọ fún wọn pé máa kẹ́kọ̀ọ́ lọ gbogbo tó mọ̀ jẹ àmọ̀ máa kọ̀ torí pé wọ́n rí pé ah, eléyìí ẹni téèyàn lè invest sí lára ni eléyìí lẹ́ni fóun fẹ́ gba ìmọ̀ ó sì fẹ́ lò àfa yóò ti wá sí èsì bá màá rí tí mò mọ̀ tí àwọn yẹn tábà bẹ̀ sí pé wọ náà ọ̀sẹ̀sẹ̀ wọlé kéwù ó ti lọ ń tara rẹ jẹ lórí social media tiktok gba ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ àníkáwá náà ò dá sí àwọn àbúrò ní ìtara kọlu ẹni báyìí ṣe eléyìí yóò kó báyìí wájú ọlọ́ kí ló tún mọ̀ kí lọ ń dá sọ̀rọ̀ sí lọ èyí wọn ó kọjú ọ ò ní ráàyè lójú tó mọ̀ yẹn mọ́ bẹ́ẹ̀ tó àti bátẹ́gùn fẹ́ yẹ ọkọ̀ mẹ́tì lórí ẹ̀ ìjọ ọ̀kọ̀ in tó ní apá láti sọ̀rọ̀ lé lórí ìwọ́n náà lọ fẹ́ sọ̀rọ̀ pa rẹ̀ ṣùgbọ́n táwọn olùmọ̀ tí wọ́n bá rí ọmọ akẹ́kọ̀ọ́ kan tí wọ́n rí himma tó ga lára rẹ̀ pé eléyìí ó fẹ́ wá ìmọ̀ láti lo ìmọ̀ ni wọ́n concentrate ní ọmọ akẹ́kọ̀ọ́ rẹ̀ àwọn náà invest sí lára gbogbo tí ó fi jẹ́ kí mímọ̀ yìí ó rọrùn fún wọn ó facilitate ẹ̀ fún nítorí àwọn náà mọ̀ pé táwọn bá ti lè pọ̀ nǹkan tó náà lára báyìí àwọn náà fi kàn pamọ́ síwájú ọlọ́run ìyẹn la rí nínú àwọn sọ̀hábà yìí bí wọ́n ṣe ń kọ́ ìmọ̀ tí wọ́n ńlá ní ẹ̀pá wọn tún fi ìmọ̀ àwọn kọ́ àwọn èèyàn síbẹ̀síbẹ̀ wọ́n tún náwó wọn lórí àwọn tí wọ́n tún wá mọ̀ táwọn ò ní tí wọ́n jẹ wà ń sákàtì ọlọ́run bó bàbá rẹ láti rí kóúnjẹ rẹ ó tó tán wọ́n ti ti fún ọ nínú ó ní ìdí ten thousand twenty thousand ní wọ́n fún ọ ó sì lọ́rẹ̀ rẹ̀ ẹjọ́ wà ní fọ́sùlù òun tiẹ̀ ìsìn kankan àti jẹ́ àti mú ó ṣòro omi ní fi máa gbà ní òbí ti ní òbí rú ẹni nínú oúnjẹ tí jẹ́ o ti ní commission lára rẹ̀ bàbá rẹ̀ náà ti ní commission lára orúkọ ẹni tó ní gbìyànjú ní tó lè sílẹ̀ ọ̀sán jẹ ẹjọ́ tó máa jóúnjẹ rẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ó kúnnu sínú àmẹ́sọ̀lá àṣọlá ẹ̀kọ́ tó yẹ ká kọ́ bẹ̀ ẹlòmí àwọn ọmọ mi sùsùsùsùn àsọdọmọ nítorí pé orí á ọmọ yìí ní mímà tó ga ló kù lọ́wọ́ gbogbo ní eléyìí ní táwọn sàhábà wọn gbọ́yé wọn ó lo ima wọn wọn ó lo owó wọn wọn tún lo ara láti lọ jagun lójú ọ̀nà lọ. haram tí í ṣe ọ́nkù àfáà Anas Malik ó náà kan nínú àwọn tí ànábìyàn sallallahu alaihi ònàbí yú afọ kọ́kọ́ òyìnbó àwọn ẹni yẹn ẹwà bọ́júmọ́ ń sàlàyé ọ̀ wọ́n kọ́kọ́ sọrú àwọn èèyàn sẹ́wùtì ẹ̀rí èèyàn tí wọ́n jẹ́ nínú ìmọ̀ àti níbi ìfarajì tójú ọ̀nà ọlọ́run láti mọ ọmọ làkejì lọ́wọ́ níbi ìmọ̀ Ànábì wa dún wọn dìde sallallahu alaihi wasallam láti lọ kọ́ àwọn àwọn ilé ẹ̀kọ́ fàárọ̀ bù lẹ́hùn ìgbà tí wọ́n débi tí wọ́n tó débi tí wọ́n lọ àwọn kan bá lọ àtàkì wọn fàkọ́tàlúhùn ọbìlà ẹ̀yàbùrùgùn mọ̀ká kí wọ́n tó débi tí wọ́n lọ àwọn ẹ̀ẹ́dẹ̀ pàdé wọn pa gbogbo gbogbo àwọn sẹ́wọ́ntì àpà gbogbo pátápátá ẹ̀wọ̀n nǹkan gbogbo àwọn sẹ́wọ́ntì yẹ haram gbogbo àwọn sẹ́wọ́ntì fàkọ́ọ̀lì ìgbà tí wọ́n fẹ́ pa wọ́n tí wọ́n rí pé àwọn èèyàn yìí ẹni tó fẹ́ lọ kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ wọn ò múra ogun àwọn èèyàn jura ogun láti attack wọn wọn wà ní Allahumma ilé ọlọ́run ọba báyìí jẹ́ àná nàbíyànà ànábì sallallahu alaihi wasallam ànábì ò àti kúrò lọ́dọ̀ ànábì níbi tá a wà yìí ànábì ọmọ tí tẹ̀lẹ̀ sí wa a sì gbà wípé kì í ṣe pé ó rán wa síta pé ó fẹ́ pa wá àwọn abẹ̀rẹ̀ ọlọ́run ọba balid anna nàbí yana báwa mú bétí gbọ́ ànábì sọlọ́lá báwa sọ fún ànábì rẹ̀ sọlọ́lá wọ́n bẹ ọlọ́run pé ọlọ́run jẹ́ kánábì òun mọ tó fẹ́ ṣẹlẹ̀ sí wáyé báwa mú bétí gbọ́ ànábì sọlọ́lá sọlọ́lá anna kọ̀dà kìnnà wípé àwa ti pàdé àánú ọlọ́run kí ni wọ́n pè láàánú ọlọ́run fáwọn fẹ́ kúkú ṣèyí fàrọ̀dínà àǹk wàrọ̀dínà àǹnà ìrẹ́ ọlọ́run ọba ibi tọ́rọ̀ wá já sí àyọnu sí wàrọ̀dínà àǹnà ìrẹ́ ọlọ́run ọba yọnu sáwọn ẹwọ̀n gbà wọn ò sì fi complain fún ẹ jẹjẹ wà láì jókòó báyìí ẹ jẹjẹ ibi tó já sí náà ìwádìí àyọni síbẹ̀ lẹ́sìn wípé ìlà ìka sọ́dàkù àwọn wọ̀nyí wọ́n sòdodo pẹ̀lú àdìsọ́kàn wọ́n sòdodo pẹ̀lú ìmọ̀ wọn wọ́n sòdodo pẹ̀lú owó tọ́lọ̀ fún wọn wọ́n sòdodo pẹ̀lú àdìsọ́kàn pé tọ́lọ̀ yìí náà làwọn ọmọ ẹ̀sẹ̀ kódà táwọn bá tán níbi tọ́lọ̀ yìí kọ́lọ̀ ń yọrí sí fáwọn náà. wà á ta rọ́jùlù ní àrọ́ọ̀mà kálá anas min kọ́lùsì yìí nígbà tí àwọn èèyàn yìí pàdé wọn arákùnrin kan ó bá wá bá káàlù haram èyí tí í ṣe ọkù anàfẹ yìí min ó wá bá látẹ yìí wọn ò tí ó mọ bá mú ọkọ̀ ó fi gún láti ẹ̀yìn rẹ̀ báyìí hàtà àǹfàdà kí ni tó máa àǹfàdà ká gúnyàn ní nǹkan látẹ̀ ìkọ́yọ lórí kejì àǹfàdà ogun ní ọkọ̀ látẹ̀ ìkọ́yọ lórí kejì fàkọ́lá haram haram náà bá sọ pé fún wàrọ̀ bẹ̀rẹ̀ kan mo jèrè mo fi ọlọ́run tó ní kàábà mo fi kúra mo ti jèrè kí ni tó máa fúsù ní àyè fúsù bí ṣàhàdà mo ti dèrè pẹ̀lú pé mo kúkú ṣẹ̀yí nínú rẹ̀ dùn pé òun kúkú ṣẹ̀yí fàkọ́lá rọ̀tọ́lọ́lá ìṣẹ́lọ́láhù àríwọ̀sẹ́lá ìgbà tí tẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ tátá pàwọn èèyàn kò sí fóònù bí mo fi pe ànábì sọ́lá sí ànábì wa ń sọ fáwọn èèyàn pé inna ikhwanakum qad kutilu wọ́n ti pa àwọn èèyàn tí mo ránṣẹ́ o ọlọ́run kì í mọ̀ ẹ́ mà náà sọ̀rọ̀ ànábì ni wọ́n ti pa àwọn èèyàn ìmọ̀ràn wà iná olùkọ́ọ̀lù in tí wọ́n sì sọ nígbà tí wọ́n fẹ́ pa wọ́n òní mo fẹ́ sọ sí in tí wọ́n sọ pé Allahumma balligh anna nabiyyana anna talaqina wọ́n ní rẹ̀ ọlọ́run báwa mú dé tí gbó òjíṣẹ́ rẹ̀ kò sí bí báyìí báwa sọ ọ̀rọ̀ tá à ń sọ yìí sọ fún kí ni ọ̀rọ̀ tá a sọ náà ni pé àwa ti bá ọlọ́run ọba wa pàdé àti pàdé ìyọ́nú ọlọ́run fàròdínà àn bọ́lọ̀ ń ṣe ní kọ̀rọ̀ wá já sí yìí ó tẹ̀ wá lọ́rùn àkábàámọ̀ yàtàbá sì mọ̀ ní ká má gbọ́n dánàbí ká lè ṣe rárá o ibi tó já sí yìí náà ó tẹ̀ wá chere wàròdí ìta ọlọ́run ọba jọnu hadith yìí àwọn aládìsí gbogbo ìmọ̀ òun ló ní ojúpò nínú ìmọ̀ tí ò ṣe rọ́nù ìmọ̀ hadith ò ṣe rọ́nù kí gba ojúpò rẹ̀ lọ́dọ̀ ashabul fani àwọn tí ó ní ojúpò rẹ̀ kéèyàn gba bọ̀wọ́lé ṣẹ́ta bá ń ka hadith kan lọ kan tá a bá irú ìwáyà eléyìí láwùsù muslim láwùsù ti bukhari ó tún wà ìní ìbẹnu muslim àwọn afọ́ aládìsí wọ́n wà ṣe jámù túrùkù yẹn wọ́n ṣe jámù ìwáyà láti lè fún wa ní full detail ní tó ṣẹlẹ̀ dáadáa èyí tí láwùsù muslim gbé wáyé nípa ìṣẹ̀lẹ̀ tó ni yẹn yé àfi ká ṣe jámù láàrin àwọn ìwà ayá láti lè gbàgbọ́ ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ẹgbẹ́ ká ṣe jámù láàrin àwọn ìwà ayá kí n tó ṣẹlẹ̀ ó ní pé àwọn tí wọ́n rẹ́jọ́ sáà mẹ́bí sallallahu alayhi wa alihi wa sallam yìí àwọn ìletò kan ni wọ́n ìletò yìí wọ́n ní olórí ṣùgbọ́n lábẹ́ ìletò yìí àwọn èèyàn wọn wọ́n ti ń sojú kòkòrò Islam Islam ti yé wọn wọ́n ti gbọ́ Islam yé ṣùgbọ́n àwọn tí ó dáwọn olórí wọn wọn ò gba Islam àwọn wọ̀nyí náà rántí sáà Nabi sallallahu alaihi wa alihi wa sallam pé ibi táwọn wà yìí àwọn tọ́jọ́ ga àwọn ètò mùsùlùmí ṣùgbọ́n kánábì ò fáwọn láwọn tó wà mọ́ kọ́ àwọn àwọn ò lè láǹfààní àti wá jókòó sí Madina kánábì ò fẹ́ǹdì àwọn tó wà mọ́ kọ́ àwọn. ẹni tó jẹ́ olórí wọn nígbà náà ẹlẹ́bọ ni orúkọ rẹ̀ ní amir bin tufayl ara najdi amir bin tufayl òun ló dà gẹ́gẹ́ bí olórí àwọn ìletò yẹn ṣùgbọ́n àwọn èèyàn tí ń bẹ lábẹ́ rẹ̀ dáwà Islam ti dọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn kò sì lè sọ pé ká má ṣe islam ìgbà tó wá gbọ́ pé wọ́n tún wá ti ránṣẹ́ sáà nẹ́bùsọ̀lá àṣálá kánẹ́bì tí wọ́n á fún àwọn láwọn tí ó tún mọ kọ́ àwọn ní islam. lọ àtẹ́ǹdì sáwọn ọmọ ó fún àwọn ní ẹjọ́ mọ̀ kọ́ àwọn ní islam ṣé ẹ wípé pé mùsùlùmí pọ̀ tí ohun ọmọ yẹn kan àtẹ̀ǹdì sí ẹ mọ̀ wípé mo fẹ́ ká mú kókó kan lù wípé ka population wa pọ̀ ìyẹn ò ní ìtumọ̀ lọ́dọ̀ kèfèrí o ìyẹn ò tó kí ni o ẹ̀yẹ máa gbọ́n dáhùn ìyẹn ò ní ìtumọ̀ lọ́dọ̀ kí o lọ́dọ̀ à ń fi eléyìí di bọ́ǹkì gbogbo àwọn tó ṣe wípé dáwà wọn dáwà púpọ̀ púpọ̀ kálípọ̀ kálípọ̀ púpọ̀ ní òun ìtumọ̀ lọ́dọ̀ kòtò ṣùgbọ́n tó ba kòtò lẹ́rù jù ní wípé ẹ̀sìn yé yín kọ́dà kẹ́ mọ́ pọ̀ wọ́n bá rí pé ẹ̀sìn yín yẹn ó yé yín tírẹ̀sì ẹ lọ dì í ìdíyàn tó sọ pé dáhùn àwa concentration wa ni pé bóòlù ẹ̀sìn ti fẹ́ yà mí ìyà kì í ṣe gbàrọ̀ gùdù ní ṣe pé ẹ̀ka kò wá ẹran ká pọ̀ ká kú pípọ̀ yẹn ò nítumọ̀ ọ̀dọ̀ kò bá kẹfẹ́ ilé ẹ̀kọ́ ìdí ó pa ánú ìbúnú tùfẹ́ẹ̀lì tó pa láyà ní wípé à àwọn èèyàn yìí ṣẹ́ǹdì kánẹ́bí kánẹ́bí ò ṣẹ́ǹdì àwọn èèyàn tó ti wá máa kọ́ àwọn ní alukur'an wa sunna ìyẹn ló bàlẹ́ bù ìgbà táwọn èèyàn yìí débẹ̀ ó sọ fún wọn wípé conditions mẹ́ta ni mo lè fi gbà yín láàyè kẹ́ ẹ máa kọ́ àwọn èèyàn yìí lẹ́kọ̀ọ́ lóòótọ́ àwọn èèyàn yìí ti gba ẹ̀sìn ṣùgbọ́n èmi sì ni ọba agbègbè yìí ó ní condition alákọ̀ọ́kọ́ ẹ̀ẹ́dì pé lè tí mo sọ ẹ̀kọ́ sínú rìwáyà láti muslim yìí ń bẹnu rìwáyà Bukhari àti bẹ́yà Muslim Imam Ahmad ó ní kọ̀ǹdíṣàn ti mẹ́ta ni kọ̀ǹdíṣàn alákọ̀ọ́kọ́ àyàkúnà lè nàbí sallallahu alaihi wasallam ahùlù sahali àwọn tí wọ́n bá ń gbé oko nínú àwọn èèyàn yìí kánàbí òun lọ mójútó àwọn èèyàn kó máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn. wàlẹ́hánù bùnú tùfáì ahàlùmọ́dà ṣùgbọ́n àwọn tó bá ń gbé ní ìlú òun lòún ní àwọn yẹn o kọ́nà kọ́ àwọn yẹn ní ẹ̀sìn kọ̀ǹdíṣà alákọ̀ọ́kọ́ tẹ bá fara hàn kọ̀ǹdíṣà ẹlẹ́ẹ̀kejì an yakuna khalifatan lin nabi sallallahu alaihi wasallam ba'dahu wípé kí wọ́n jọjọ sọ àjọsọ àti àdéhùn wípé tí ànẹ́bùsọ́là sọ́là ń bá lè papòdà báyìí òun ló wọ́n gba ipò ànẹ́bùsọ́là ìjẹ́ mùsùlùmí o ṣùgbọ́n ti rí wípé ọlọ́run ti gbà ànẹ́bì láyè sọ́là ó dẹ̀ ti rí pé kì í ṣe wípé agbègbè mọ̀dínà nìkan lọ́wọ́jà ànẹ́bì dé ọwọ́jà náà bí tí ń wọ gbogbo erékùsù lẹ̀ lọ́gbọ́wá òun á rí pé ẹni tó bá lè kọ́bà tó tọ́ nìkẹ́ lè kọ́bà tó bá lè lọ tóun wá wà nípò rẹ̀ a jẹ́ pé ìlú yìí tóun wà yìí náà ni yóò jẹ́ central authority kọ̀ndíṣà lẹ́ẹ̀kẹta yẹn ó ní kọ̀ndíṣà lẹ́ẹ̀kẹta ni wípé ẹ̀jẹ̀ ajagun ẹni tó bá jura wa lọ náà níbi kàdùn kọ̀ndíṣà mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ló fi sílẹ̀. ìgbà tí arákùnrin yìí tó sọ ilé yìí ọlọ́run bá sánà wọ̀ tààlà ọlọ́run bá bẹ ààrẹ sí fa òsì ìbàbí sọ̀rọ̀ àìsàn covid àbí àìsàn àjàkálẹ̀ àrùn tó bá àìsàn tí ó sáré mú láàrin ìṣẹ́jú àyà tí ò ní gbádùn àjàkálẹ̀ àrùn débi wípé àìsàn yìí wo mọ́lẹ̀ òun gan ti ń kẹ́dùn ara rẹ̀ láti òun ní túbà yìí ìgbà tó lágbára ó wá ní ah, ẹ̀ka lọmọkùnrin kù òun ò gbúdọ̀ sójó ó ní ogún yá ó bá gorí ẹ̀sìn orí ẹ̀sìn ló kú sí ó dábọ́lẹ̀ lórí ẹ̀sìn ló bá kú gbàtí arákùnrin yìí amiru bunutufai tó jẹ́ rọ̀lùsùn mùsùlùmí nígbà tí ó jáde láyé àwọn sẹ́wùtì yìí wọ́n wọ́n bá àwọn èèyàn yìí sọ̀rọ̀ pé ìjà nípa àfẹ́lá tó ní ká ṣe pẹ̀lú àwọn èèyàn yìí bí òní sẹ́wọ̀n pé amiru bunutufai òjì bẹ́ẹ̀ láyé báyìí ni haram tó jẹ́ kálù ánà ó wá sọ fáwọn èèyàn wípé níjọ́ta awú yìí haram àti àwọn èèyàn méjì kan tí wọ́n jẹ́ mẹ́ta nínú àwọn mẹ́ta ẹnìkan bẹ ní wọn tó jẹ́ àárọ̀ nínú rìwáyà kan àwọn èèyàn ní rìwáyà yẹn gbé wá wípé haram yìí pé àárọ̀ ni wàhúwà àárọ̀ là wọ́n ní àárọ̀ sáháwú sáháwù na ẹni tó na násìkò ọ̀rọ̀ yẹn ló ṣe mistake haram kìí ṣe àárọ̀ kìí sáárọ̀ wà máàhú rajulun àárọ̀ nínú àwọn tó tẹ̀lé haram wọ́n ti lọ àdírẹ́sì àwọn èèyàn ọkùnrin kan bẹ nínú wọn tó jẹ́ àárọ̀ àwọn sẹ́wọ́n ti àwọn èèyàn ó wọn dúró haram wà lọ bá wọn fa'in àmìnúùnì kún tó kọ̀rí ibà mímì ẹ̀yìn èèyàn mi mú fẹ́ lọ bá wọn tí wọn bá fi nǹkan kan ṣe mí mi nípa wá báyìí ṣùgbọ́n wà ń kọta lónìí wọ́n bá lè pa ní ẹ̀mọ̀ tó ń bọ̀ wá bẹ́yìn náà tí mo bá lọ tí wọn bá fi nǹkan kan ṣe mí màá padà wá báyìí pé ẹ̀yin náà mọ̀ bọ̀ ṣùgbọ́n tí mo bá lè lọ tí wọ́n bá lè pa mí ẹ lọ mọ̀ àmọ̀dájú wípé àtẹ́ìtún àṣàbà wọ́n wàá bá yín o láti wá pa yín. báyìí ni haram olùbámu ó sì sọ fún ọ wípé àtúntún ní amẹ́ẹ̀. أبلغ رسالة رسول الله صلى الله عليه وسلم فجعل حرام يحدثهم oníṣẹ́ ẹfún mi nígbà láì ẹfún mi ní ìbàlẹ̀ àyà pé mo fúrì láti bá yín sọ nǹkan ànágbà sálàm ní kásálà yìí wọ́n ní kò sí wàhálà kó máa sọ̀rọ̀ lọ wọ́n bá ń sọ ọ̀rọ̀ ọlọ́run fún wọn ó ń ṣe wá àṣẹ fún wọn. ṣàyẹ́dẹ́lẹ̀ nìkan ó kàn sígínà àṣà lẹ́nìkan látẹ̀yìn àwọn ọmọ ọmọ kankan mò ń bọ̀rọ̀ tiẹ̀ lọ pàtó ànáhùn mi kàlẹ́ ẹ̀rọ fi ibi tí ìmọ̀ mùsùlùmí ti gbọ́rọ̀ yẹn wá ń tiwọn ni ẹnìyẹn bá gùn ní ogun haram ogun ní ọkọ̀ látẹ̀yìn àtà àǹfààdà títí tí ọkọ̀ yẹn fi wọlú látẹ̀yìn ó sì jáde gbòdìkì. ìgbà tí eléyìí ṣẹlẹ̀ fàkọ́lá haram lẹ́mọ̀ tó ẹ̀yìn ní kété tí àárọ̀ burú pé wọ́n ti gún òun lọ́kọ̀ látẹ̀yìn tó yọ níwájú kàkà tó yẹ kó fún wọn pariwo róò róò ìjọ ìmọ̀ pé bẹ́ẹ̀ kọ́ nínú tíátà Yorùbá nì róò òní Allahu akbar nítorí sọ ni òní Allahu akbar bùtù.

bàtà ni ẹni tí wọ́n ti gún haram yìí wọ́n gún ní ọkọ̀ òun ó pẹ̀yìn dà láti lọ sá lọ bá àwọn èèyàn tó kù pé ẹja gbé o àwọn èèyàn yìí wọ́n lé wọn bá lọ́nà wọn pa wọn pọ̀ náà àárọ̀ yẹn jẹ́mọ̀ òun sáà ń rá pálápálá wọ́n kàn ń wo òun náà ń jẹ fi àárọ̀ yẹn wọ́n fi sílẹ̀ kò pa. ẹgbà wọn mi wá wá tó wá jẹ́ ká mọ̀ wípé arọ yẹn náà òun náà lẹ́mìí pé kán pa wọn kó náà kúkú ṣe ẹwà wọn sàhábà ṣùgbọ́n àwọn ẹ̀yẹ́ gbàgbé ṣùgbọ́n sábàtà ẹ̀sán pé kẹ̀yìn bí ni o ti wà torí pé kì í ṣe pé òun náà bẹ̀rù nígbà tí palẹ̀ wọn pàkejì pé kápò náà ṣùgbọ́n wọn ò pa á ṣùgbọ́n lórí wáyà ní òun náà pàpà ó padà kúkú ṣẹ̀yí bí ní gẹ́sọ́tò làkàndà òun náà pàpà ó padà kúkú ṣẹ̀yí bí náà tó báyìí ni àwọn èèyàn wọ̀nyí wọ́n wá lọ bá àwọn yòókù níbi tí wọ́n dúró sí fẹ́ mọ̀ pé haram náà ti tọ́ pé tí báyìí ni wọ́n ti lọ bá àwọn tó kù wọ́n pa wọ́n àwọn yẹn náà wá ń sọ ọ̀rọ̀ tí haram sọ yẹn gẹ́gẹ́ bí iná mùsùlùmí ṣe gbé jáde wípé aláhùnmá ìrẹ ọlọ́run ọba balùwẹ̀ anna nàbíyànà anna kọ̀dùlàkìnà bàtí wọ́n pa wọ́n tí wọ́n sọ ní pé ọlọ́run bá wa sọ fún ànábì tó ràn wá ń jẹ pípa wá ti pàdé ìyọnú rẹ̀ ọlọ́run ọba ọ̀ fàrọ̀dí náà àwáyọ́ ní síbi tọ́rọ̀ wá já sí wàrọ̀dí ta ẹ̀nà ọlọ́run ọba ìyá wọ́n fi sọ ìlú Bukhari nínú sọ ìlú Bukhari fa هو عمرو بن أمية الضمري fàánzàlọ lọ́wọ́ tààlà fi ṣáàní kùránì ìgbà tó pa àwọn èèyàn yìí ọlọ́run sọ ááyà kankalẹ̀ ṣùgbọ́n ááyà yẹn kánà mọ̀nsú kàtàn tìlàwátà ááyà yẹn ti mú kùránì ṣùgbọ́n àwọn ááyà tó sọ kalẹ̀ tó ti padà bí mọ̀nsú kà ẹni tó bá kọ́ olómìnir kùránì ni ó ti yẹ pé àwọn ááyà mi ń bẹ táwọn sàádé máa ń kà tẹ́lẹ̀ sí i tọ́lọ̀ wọn padà sọ wípé ẹ mọ́ fi tara Kùránì nínú rẹ̀ ni àyà tó sọ̀kalẹ̀ nígbà náà wípé inna kọ̀lákínà rọ̀bánà fàrọ́bìyà àná wà àrùbọ̀ àyà yẹn wà ní Kùránì pẹ̀lú tó mọ̀ ní sùkàtìlà wájú. وقد حزن النبي صلى الله عليه وسلم حزنا شديدا ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ó bà náà bèèrè jẹ́ púpọ̀ odidi àwọn kùrán 70 nílẹ̀ papọ̀ ìṣẹ̀lẹ̀ yìí bá anábì ń jẹ́ tó fà á tánàbì fi ń gbé àwọn èèyàn yìí ṣépè fún odidi thirty days tánàbì fi ń gbé àwọn èèyàn ṣépè ní gbogbo ẹ̀yìn àsùnbà àmín kùnúùt tánàbì bá ti rùkú tọ́ba ti gbóyìnbó níbi rùkú rákẹ́lẹ́ẹ̀kì lásùnbà tọ́ba ti gbóyìnbó ànábì bọ̀ fẹ́ràn lé wọn صلى الله عليه وآله وسلم àwọn ìdílé yẹn àwọn ni ìdílé rẹ́ẹ̀lù àwọn ni ọ̀sọ̀ fúnra ráàlù wàzàkùwán wàbàní làhíyàn wà òsọ́yà alẹ́dínà asọ̀ ìlọ́ wa òṣèlá sallallahu alayhi wa sallam لأنه غدروا بأصحاب الكرام àwọn wọ̀nyí wọ́n ti gàmbá fún ànẹ́sọ̀lá sallallahu alayhi wa sallam àti fún àwọn ọ̀sán àlàyé ìtàn yẹn nìyẹn pẹ̀lú ká ti jámù àwọn ọ̀nà tí ìṣẹ̀lẹ̀ yẹn gbà wá nínú Bukhari nínú Muslim nínú bẹ́ẹ̀ àti nínú Musnad Imam Ahmad tó a lè gbàgbọ́ yẹ bí mọ̀rán lọ́dọ̀ àwọn tó nímọ̀ nípa hadith yóò dàrú mọ́ lójú torí pé tọba ka hadith kan wájú hadith lè tó kà tẹ̀lé ó lè tako òkè yẹn ó bùkátà àwọn tí ó ṣàlàyé fún ọ pé kò takora wọn ìwáyà ní ìbẹ́ tó ti ṣàlàyé eléyìí àwọn tí ò lè ṣe wàhálà yẹn ní wọ́n fi máa ń sọ pé ẹwọ́ ẹgbá dìbìtì <laughs> àti Quran nìkan ti tọ́ nítorí pé wọn ò lè ṣe wàhálà àlìṣàfù bẹ́ẹ̀ ni rìwáyà rẹ̀ hadith tá a wá kà lálẹ́ yìí àwọn ẹ̀kọ́ tó wà ń bẹ pọ̀ a ti sọ àwọn díẹ̀ nígbà tá à ń lọ nínú àwọn díẹ̀ tá a òun náà ni pé ànábì sallallahu alaihi wasallam táwọn èèyàn bá gba islam ànábì máa ń sẹ́ǹdì àwọn èèyàn kan lọ kọ́ wọn lẹ́sìn gbogbo lè fi ń ṣẹlẹ̀ lẹ́yìn jẹ́ ẹnìkan kì í ṣe mùsùlùmí ọgbà islam ẹja máa dáwó fún dáwó fún kí ni ẹja kọ́ lẹ́sìn ni tọ́ba tó di gọ́ọ̀nù ẹlòmí náà tún gba Islam ẹnìkan gba Islam ẹra Lamborghini ẹgbẹ́ fún ẹfún ní ilé kan ní Banana Island ẹlòmí náà lọ́dọ̀ ẹ̀dá ẹlòmí náà ó lè má kí ni ó lè má jẹ̀rẹ̀ kan yóò lọ mọ́kà yóò kàn yín mọ́kà nínú ìlú ìlọ́dún kan ọ̀rọ̀ tí mo ń sọ yìí ó ti pẹ́ díẹ̀ lérè òkè àrò ẹnìkan ló ń gba Islam pásọ ó ló ń sì sọ gbogbo chọ́ọ̀chì náà gbogbo àwọn ẹjọ́ àwọn ẹjọ́ mùsùlùmí àwa lọ sí wáàsí bẹ́ẹ̀ kírun bẹ́ẹ̀ kànga kan bẹ níwájú chọ́ọ̀chì rẹ̀ yìí kànga omi iye òun ní fẹ́ gbọ́n máa ń bu omi ibẹ̀ fáwọn nígbà wá sí gbé ẹ̀sán yẹn wá ní ẹjẹ ká sàrẹ ah, ah, ẹ má tún ẹgbẹ kókókókókó tí tún dénú ẹni kan ẹ má sọ̀rọ̀ àtijọ́ fún ẹ ń rárá èèyàn ah, sádùn tó tó báyìí gbogbo yẹn wá lọ sí àwa padà lọ àwa nìkan ààyè rẹ yìí ìran olóòtú sọdún mọ́sálásí oníbẹ̀ ọ̀jẹ́ dẹnu kó ṣe kó wọ́n lọ jẹ́ mọ́ ọ̀hún bẹ̀rù torí pé ọmọ bá tíà ẹni tí ó jẹ́ imam tó bá wà ládùúgbò yẹn tó nímọ̀ jù olùkọ́ jẹ́ yìí tí wọn náà bá wá lẹ́kọ̀ọ́ dáadáa olè padà dì mọ́mú bẹ́ẹ̀ ṣùgbọ́n for now á yàn nìkan tí ó wọn àwọn kírun fún àwọn èèyàn ní. bẹ́ẹ̀ mọ́sálásí ilé ọlọ́run ní ìdíje kémi ni mo ní mọ́sálásí mi ni mo ní hmm, ìgbà tí chọ́ọ̀chì olè sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n pàtó di mọ́sálásí rárá ilé ọlọ́run. omi tiwájú omi àlùwàlá ni o kì í ṣe omi ìyẹ̀fẹ́ kan o ah, omi rárá o rárá o rárá o òun lòun máa jẹ́ mọ́ mu omi àdó àdẹ̀mí bíbélì náà àdẹ́ńdọ̀ gbèdé bóyá rẹ ni rẹ lò sí méjì àti mẹ́ta tó tún padà sí èyí torí kó rò pé bóyá sísẹ̀mù rẹ ti bẹ́ẹ̀ tu ó tún bẹ́ẹ̀ dàìfà àti ẹ̀sìn Islam bóyá yóò tún rérò ṣùgbọ́n táwọn ti ń gbà yẹn àwọn èèyàn rà wá sí ẹni búburú wàhálà yín kokoko yín ti pọ̀jọ ẹ̀ ẹ̀ tẹ̀ mọ́ dúpẹ́ ọ̀rọ̀ dúpẹ́ kò sí ó gba ìsáàmù parẹ̀ náà ní ìdílé tó irú wọn yẹn tẹ́ pa abágbà láàyè ńgbà náà ni àwọn yẹn náà máa ń lọ dá kírísílá máhàbù lẹ̀ nígbà yẹn ṣùgbọ́n àwọn èèyàn fún lọ́rùn kò sí dọ́jọ́ bẹ́ẹ̀ o kódà lọ ń ṣe dáhùsù níbẹ̀ ńgbà náà wá sí yẹn ń sábà ó lè bínú jáde nígbà yẹn tó wàhálà tiẹ̀ ìgbà tó rí pé tèmi ọ̀gbọ́n ńlá mu mọ́ ìrẹ̀ òun ò ṣe mọ́ àwọn àwọn ìfẹ́ fún ẹ̀yìn lẹ́nu Islam náà kò yẹ kó Islam náà tó bá Islam yóò ṣe islam gbogbo àti gbogbo ẹni tó ẹ bá fà sínú islam ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn yẹn ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn yẹn òun ló lè fi dúró nínú ẹ̀sìn ló lè fi wúlò mbẹ ànábi ọkọ ní koran àti abagba islam yóò dẹ̀ wọn ní sunna nínú ẹ̀kọ́ tá a rí mú mbẹ wọ́n tó ń ṣe wá nǹkan bí èzè mùsùlùmí tó bá yẹ gba islam báyìí kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó gbàgbọ́ àkídà ẹ̀sàlàyé ẹ̀sìn bákan náà nínú tá a rí mú nínú hadith òun náà ni pé súnà ni àlùbáríkà àgbóyé ẹ̀sìn súnà làlùbáríkà pé èèyàn kéwù gbogbo ẹni tó bá kéwù tí ò bá mú súnà náà ẹlọmọ òun kéwù yẹn kò lè dáadáa ni nítorí pé súnà yẹn gangan ní ẹ̀mí ẹ̀sìn ẹ̀rọ ìrìnàjò kéwù tó ń wọ owó ṣe àti náà ó ti sọ bó ṣe jẹ́ fún ọ ìwọ náà sì gbọ́dọ̀ mọ ibi tó tù sí nínú ẹ̀ kì í ṣe ẹni tó lè mọ bí ọ̀rọ̀ ẹ̀tẹ́ lọ́wọ́ ẹ̀ bàbá àjẹ́ mú fún gbogbo ayé ó ti lóun yìí ṣe àfà kí lọ fẹ́ fi ṣe ìta ṣe ìbá ti súnà nípa náà àríwúdáde ìpè súnà ẹ̀mí ẹ̀sìn ẹ̀mí àgbọ́yé ẹ̀sìn òní súnà òun láti gbàgbọ́ yà lọ́kọ̀ọ́ta bákan náà àríwúdáde nínú kàdé ìṣèyí wípé àwọn sàhábà àníyàn wọn mọ́ púpọ̀ wọ́n kẹ́kọ̀ọ́ wọ́n lo ìmọ̀ wọ́n lo owó wọ́n lo ogun ara wọn lójú ọ̀nà àwọn sàábé àwọn kọ̀rọ̀ àyè wọ́n mọ kọ̀rọ̀ lóòrù wọ́n mọ ká kọ̀rọ̀ àyè tó bá dọ̀sá wọ́n lọ mọ pọnmi tó mọ́ra láti ó tún lọ ṣẹ́jú wọ́n lọ ta igi yẹn láti tún fi ra oúnjẹ fún àwọn alùsùfà àwọn tí wọn ò lẹ́bí tí wọn ò lára tán fẹ́ wá kí ó lọ́dọ̀ ànábì tí wọn ò ní tí wọn ò jẹ ẹ̀yin ẹmọ́ tuntun wà láàfẹ́ ẹ̀dá wọ̀ lọ́mọ bá yín jẹ fẹ́ràn ẹ̀kọ́ nìyẹn afẹ́káwá náà ó dì mú ẹnu ọmọ kan tó bá rí fún ìmọ̀ fún ìmọ̀ ẹ̀dì ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rọ bá máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n lè sọ pé tọ ẹ̀yin tẹ̀ ń kẹ́kọ̀ọ́ yìí every month a mọ̀ fún mi rà ẹ̀gbájú mẹ́kọ̀ọ́ ìwọ kúrò ní Egypt ó kúrò ní kọ́ńtì tó wà lọ padà sí nàìjíríà ọwá ń lo ìmọ̀ rẹ onímọ̀ jíìp oúnjẹ kótóbà nǹkan àyàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn bàbá tí ń bẹ ní jíìpì ń pé pé títí tó fi jáde ọdún mẹ́wàá tó lù yẹn ló ń gba sálárì tó tó ọ jẹun tó tó ọ ná tó tó ọ ra tíra nínú owó rẹ lóṣooṣù nígbà tó padà sí nàìjíríà òun lè mọ̀ mọ́jú tó wà gan ládọ́ ọlọ́mọba bọ́ba ti kú ládọ́ ọlọ́mọba ló fi jẹ́ kí gbogbo àwọn tó lówó bíkítà العالم بباب الأغنياء ونعم الغني بباب العلماء ṣí ọ̀fà tó ṣe wípé kùrùkẹ́rẹ́ kùrùkẹ́rẹ́ rẹ̀ ẹnu ọ̀nà olówó nítorí owó ṣí ọ̀rọ̀ àfà wà ní ìmọ̀lùgàní máa ń dàlá olówó máa ń dàlá ọlọ́rọ̀ tó ṣe pé kùrùkẹ́rẹ́ kùrùkẹ́rẹ́ rẹ̀ ẹnu ọ̀nà àwọn àfáà ọbẹ̀ sórí rẹ̀ ni ọfẹ́ mọ bóòlù ti fẹ́ ná owó òun tí òfin ní ìdìbà lẹ́jọ́ burúkú láyé àtàkùnà àrí ẹ̀kọ́ yìí nínú hadith bákan náà nínú àwọn ẹ̀kọ́ ètà tí ó mú nínú hadith yìí òun náà ni pé mu'jiza ètò ọlọ́run fún ànáfẹ́lẹ́ àfẹ́ àwọn èèyàn sọ̀rọ̀ níbi táwọn ẹbí òsínbẹ̀ kò sí fóònù náà mọ̀ òjìjá ìtọ́lọ̀ ti kálẹ̀ ìtọ́sílẹ̀ bákan náà nínú àwọn ẹ̀kọ́ tá a rí mú bẹ̀ òun náà ni pé tọ́lọ̀ bá ń sọ ní àpá nínú rìjáàlì nínú rìjáàlì sọ́dọ̀ wọ́n máa ṣe ìdíbà ni wọ́n ti lò wọn ò kábàámọ̀ ẹlòmíràn ah, ta ló ní ọlọ́kí tó tọ́ lọ pé gbà tí ń padà lọ́lé tó ní accident ló dá lẹ́jọ́ tó bá jú olè rẹ̀ ní ìlú ah, àwọn sàábà wọn ò ní kábàámọ̀ tó ṣẹlẹ̀ sí wọn lójú ọ̀nà lọ inú wọn tó ń dùn nígbà kàmbẹ̀ nàbà ẹsẹ̀ rẹ tí ò tó lẹ̀ mọ́ yìí kí lọ ṣẹlẹ̀ sẹ́ alhamdulillah mò ń lọ kéw ló ṣẹlẹ̀ sí ìdùnnú ni fún wa gbogbo ẹlòmíì ń bẹ ẹsẹ̀ rẹ̀ tí ò tóra mọ́ ìbọn ni wọ́n fi fọ́ ẹsẹ̀ yẹn níbi tó ti lọ gbalẹ̀ ẹsẹ̀ tí ọ̀wà tó lẹ̀ mọ́ kò ní ásídẹ́ǹtì rẹ̀ nígbà tó fẹ́ lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn àbọ̀ fẹ́ lọ lo ìmọ̀ ẹ̀sìn báwọn tàbí ti máa ń dúró yìí gbogbo àtàn bá ń rántí nǹkan ẹni wọ́n mọ̀ ní pé ohun tó jẹ́ sábà bí nǹkan yẹn dáadáa nínú ẹ̀kọ́ tó fún náà gbogbo ìpalára ó kéré ni ó pọ̀ ní tá a bá rí lójú ọ̀nà pàǹtí tọ́lọ́run ká má bànújẹ́ ó lè dùn wá gẹ́gẹ́ ọmọnìyàn àmọ́ ká má bara jẹ́ lórí nǹkan yẹn káyè táni èèyàn bá ti dá lójú ọ̀nà tọ́lọ́run lórí nǹkan náà. bákan náà wàsàn hadith ó ń bẹ́ẹ̀ náà hadith yìí du'awu ala ahli al-ghada wa intihaki al-maharib wal-i'lan bi asma'ihim wa tasrihi bi dhikrihim ìgbàláyé ń bẹ ká ṣépè fáwọn tó bá ṣe jàǹbá fún wa ká bí ọlọ́run lé wọn lórí gẹ́gẹ́ bá nàbí ti ṣépè fáwọn àwọn àfáàní àdéhùn yìí ó fi ìgbàláyé rẹ̀ lẹ̀ tá a bá dákẹ́ tá a sọ kankan ọwọ́ kéè ló dájú ṣùgbọ́n tá a tára wọn ọ̀gá gbà á tá a bá gbé wọn ṣépè àjà ìgbà. ẹni tó mú fóònù rẹ̀ tó sùn ní mọ́tàkù tó ń taàjì tó fi fẹ́gbẹ̀ẹ́ rẹ̀ gbogbo ètò ìgbésí ayé rẹ̀ ó wà ní fóònù ó fẹ́ lọ sí interview kan gbogbo information tí ó lò níbi interview yẹn ó bẹ lórí fóònù gbogbo àwọn dọ́kúmẹ́ǹtì rẹ̀ pátá ó ń bẹ lórí fóònù owó rẹ̀ everything ó ń bẹ lórí fóònù ìwọ wá wọ mọ́sálásí ọ̀yọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ ó sì gbé fóònù ọmọ rẹ̀ bẹ́ẹ̀ni ẹ bá fún ọ lépè yẹ jùs ó ní ráìtì láti gbé ọ lépè èpè yóò sì mọ àbíkọ dápò rẹ torí pé o ti kó ìbànú o ti kó sínú wàhálà kódà lómi ọ̀sán tó ẹ̀dá kiri bọ̀lọ́ fóònù yẹn gan kọ́ ni kókó síìmù yẹn kábò dà wá ń dààmú tí wọ́n ń dààmú ọwọ́ àlọ́ ta fóònù yẹn ní five thousand naira. ọ̀nà five thousand naira ọ̀nà tán ìbànújẹ́ tó dákàrà ẹni yẹn kò ní tán tó wà tó bá ti rán sí yóò máa wọ̀n lépè. yẹ̀jújú àdá àwọ̀tú àlẹ́ yìí. ìdókòwò ọ̀rọ̀ sọ́nà àǹkẹ́rì. ọlọ́wọ́n bá ní ọlọ́wọ́n bá láàyè fún bòlìjọ́ àràbí sóyè nínú ẹ̀kọ́ ìlà máa ń zòlò ọlọ́run ọ̀sẹ̀ kẹlẹ̀ ọmọ sọ̀rọ̀ burúkú tètè ṣùgbọ́n tá bá ṣàbòsí fún yàn kò lè ṣépè ẹ̀dẹ́ ṣàbòsí fún tó ọ̀bá ṣépè kankan ó dà ṣùgbọ́n tí ara rẹ̀ ọ̀bá gbà tó gbogbo ọ̀hún wọn lépè arimu nínú hadith yìí jẹ́ bákan náà kérésù sọ̀hábà sí aláṣàhà àwọn sàábé wọ́n máa ń sojú kòkòrò lórí fáwọn akẹ́kọ̀ọ́ bákan náà ìfàtù sípàtì rídọ̀ lillahi subhanahu wa ta'ala a rí nínú bí wípé nínú ìròyìn ọlọ́run ò ní pé ìyọnu ọlọ́run máa ń yọnu ìròyìn rídọ̀ ìròyìn ọlọ́run ẹlẹ́ẹ̀kẹrin wọ́n fi ibẹ̀ lílo ala anna ahlal haq qodiyanal nínú qodiyanal lù nínú fúnmùlùmùkèlò èèyàn lè jẹ́ nire kí ẹni bíi kó dẹ̀ fi dàbá sí yàn tí dàbá yẹn ti kó ṣẹlẹ̀ sí yàn ní o túmọ̀ ìpọ́lọ́ wọn fẹ́rẹ̀ lápòjúwe òun ṣe wáàtì àwọn tó gbìyànjú jẹun wọn náà wọn yọ eyín rẹ mẹ́ta àyàwó ń tọ́tà tẹ́gbẹ́ ni ọlọ́run fún àìsàn fi rí nà ní òkò míì ẹlòmíràn tí mọ́sálásí bá gbẹ́lẹ̀ ọlọ́run bóun náà ti ń jí fóònù gbẹ ọ yẹ kọ́lọ́ mọ́tò wọn ó rí bí. bàbá jẹ́lẹ̀ ọlọ́run ọ̀yẹ́ ká jí aago mọ́sálásí kì í ṣe bẹ́ẹ̀ yẹn fi máa ń wọ̀n ẹlòmí bẹ yóò rí aago ní ṣe kórì ìdílé olè wájú ọlọ́run. fàárínú hadithi yìí pé odidi àwọn àwọn ẹni yẹn ẹni ni wọ́n onímọ̀ ni wọ́n àwọn tó fi ara wọn lẹ̀ láti tún rẹ lọ́wọ́ tí wọ́n dẹ̀ pa wọn báyìí. táwọn ọlọ́run lè wo àwọn ẹni bí ìran tí wọ́n jàbúrú táwọn ẹni ọlọ́run kódà ni ò túmọ̀ sí pé ní ibi yẹn ọlọ́run fẹ́ràn wọn ni ò sì túmọ̀ sí pé àwọn ẹni rẹ yẹn bọ́lọ́run kò fún fẹ́ gbogbo ẹ̀ lè yàkùbí àmúra káàna mọ̀ ọ̀la níparí fọ́dún sọ̀hábí ìjọrí àrọ́ ọmọdún milhan tọ́bi ọlọ́ àyìn àwa fẹ́ mọ ọlá tó ń bẹ fún kàdé ó jẹ́ ọ̀nkù anas bùnmọ́ ẹ̀ òun náà nípa ni o àrọ́ bọ́ọ̀n bilhaj ó jáde nínú àdéhùn ti àkàrí abdallah subhanahu wa ta'ala eléyìí tí a gbọ́ lálẹ́ ọlọ́dún tó ṣe wá láǹfààní àwọn ìbá tí gbọ́ tẹ́lẹ̀ náà ọlọ́dún tó wúlò tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa sallallahu wa sallama ala nabiyyina muhammadin sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallama taslima subhanaka allahumma wa bihamdik والسلام عليكم ورحمة الله وبركاته